Peace is dead. There is no peace again. Peace is not reigning anywhere again. Peace is what? Is dead. Kí ló jẹ́ kí gbogbo àwọn pásítọ̀ dájọ́ ṣe torí ìdá mẹ́wàá ni? Tàbá yọ ìdá mẹ́wàá kúrò ní jọ́ọ̀ṣì wọn onídájọ́ sílẹ̀ mọ́. Ṣé mo bí inú ògbọ́n kó tó máa tàbí lórí káwọn fún àwọn èèyàn káàkiri? ó fi ṣe business ó ń fàmì òróró ṣe business bóyá òróró ẹ̀pà bóyá òróró gàrí bóyá òróró ó ṣà ń ṣe káàkiri ó ṣà ń ta kiri àwọn èèyàn gbórí dúró ìgbà mi ṣe lóye kán dọ̀jì mọ́ bí iná kó fọwọ́ kọ̀ọ̀kan náà kán gbé wúrẹ́ síwájú ẹ̀ kó tàmì òróró sí kò kúkú rí. anytime we have rain in Nigeria people run to the house of the prostitute tó jọba ti kóra jọ́ǹsà àwọn olówó Nàìjíríà ti forí lé ilé aṣẹ́wó wọ́n fẹ́ lọ gbádùn bíbóbìnrin sùn pẹ̀lú yẹn ètò ẹnu bí bá sùn máa wọ̀ wọ́n lára wọ́n aṣọ owó mẹ́fà méje mẹ́jọ wọ́n máa wọ́n máa mí hẹ́ bí àparò. For more prophecies and gospel news around the world, subscribe to Twelve Star TV and turn on notifications. Àlàáfíà ti tọ́. <laughs> Ọ̀fẹ́ ni tẹ́lẹ̀ tó bá join ìṣẹ̀fẹ́ tẹ́lẹ̀ wọ́n ní ìjọ orí ọ̀fẹ́ ìjọ orí ọ̀fẹ́ ìjọ orí ọ̀fẹ́ olùṣọ́ àgùntàn ní girlfriend mẹ́jọ láyé akọrin orí ọ̀fẹ́ ìyàwó àwọn àgbà méje nínú àwọn àgbà méje tó kú wọ́n yọ̀ dí ẹ̀yìn fún olùṣọ́ àgùntàn lára alẹ́ ààrẹ orí ọ̀fẹ́ dẹ́nu àwọn múyàn lọ́sọ́dọ̀ lọ́wẹ̀ wọ́n kì í mọ́lẹ̀ láwọn orí ọ̀fẹ́ <laughs> àbí orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ o bàbá mi ní olúwa orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ ṣé kó dọ́dọ̀ ẹ kó pín okó yìí dọ́dọ̀ ẹ orí ọ̀fẹ́ hallelujah hallelujah the topic for today peace is dead there is no peace again peace is not reigning anywhere again. Peace is what? Is dead. And grace is gone. Hallelujah. And grace is what? is finished. Grace is what? Is finished. Hallelujah. When you look at the book of Genesis 27, from verse 30 to the end, he said, Who are you, sir? He said, I'm Esau, your son your eldest son ìyẹn ló wu lórí ó ní èmi ní ìsọ̀ àkọ́bí ọmọ rẹ àkọ́bí yẹn ló ń tì í <laughs> kò wọ́n ti já táìtù ẹ̀. Peace is dead. No peace again. There is no peace for killer. There is no peace for lazy person. There is no peace for somebody that has no Christ. There is no peace for somebody who cannot read the Bible. No peace for you. You've murdered and sold your peace. Let us see that I'll give you all the quotations in the Bible. Those who below you, those that you believe, peace be unto you. He said, There's no peace. Hallelujah. Hallelujah. The son of my master is dead. Ó ní àlàáfíà, ó ní àlàáfíà kọ́. Ọmọ ọ̀gá mi ṣe kí ni? Ó ti ẹni tó ń parọ́ ò ní peace ẹni tó dọ́kọ lọ́kọ jẹ́ ò ní peace ẹni tó fẹ́ lọ jalè lẹ́yìn ẹ̀sìn kò ní peace olùṣọ́ àgùntàn tó kó yíjọ tó wo yọwọ́ tẹ dání sunday kò ní peace kí ló jẹ́ kí gbogbo àwọn pásítọ̀ dájọ́ ṣe torí ìdá mẹ́wàá ni tàbá yọ ìdá mẹ́wàá kúrò ní church wọn onídájọ́ sílẹ̀ mọ́ wọ́n ní ìdá mẹ́wàá yẹn ti pásítọ̀ àbí àwọn owó ọ̀yẹ́rú tó kù ti Jésù. <laughs> ẹ ṣe gan ni ẹ kú ìṣe kú ṣe ẹ ṣeun ẹ mà kú ìṣe kú ṣe ẹ ṣe gan ni ẹ kú ìṣe kú ṣe ẹ ṣeun adébóyè ẹ ṣe gan ni ẹ kú ìsọkúsọ ẹ ṣeun ilé mẹ́wàá adébóyè òmòyelé tó nímọ̀ ó ti kọ́ lélẹ̀ fáwọn ọmọ ẹ̀ akíndayọ̀ mi ò dẹ̀ kọ́kọ́ kọ́lẹ̀ fún tiẹ̀ ó ṣòfò adébóyè ló gbọ́n jù tó dẹ̀ ló lè jù ó lo ẹ̀mí mathematics kì í ṣẹ̀mí ọlọ́run oyèdègbò ilé mélòó ni bàbá ẹ̀ kọ́kọ́ tó kú aláàjì tó ti ó ṣe gan-an ní ẹkú ìṣekúṣe ẹ ṣeun ẹ máa jábọ̀ a máa jíyìn marcus máa jábọ̀ adébóyè máa jábọ̀ oyèdègbò máa jábọ̀ nítorí pé kò sígbà tí a wọn ta ṣe nínú ara wọn máa bí wá padà tàbá débi táwọn hallelujah. He now said, Who are you? He said, I'm Esau, your firstborn. Where are you just coming from? He said, Sir, I find it difficult to even kill any of the animals today, but I brought, I, luckily I got one. He said, Well, I don't have two stomach to eat the beef. Somebody has brought a meal, and I've ate the meal and I've prayed for the person. Who could be that person? Then he was the one that even mentioned to his father. He could be Jacob again. <laughs> he could be what? Joseph and eh, Jacob again. He took my birthright. Now today, he's taking my blessing. And I'm not still claiming for the firstborn of Lord. I come me the I say, Well, Daddy, Can you try for me again to just give me small prayer? He said, Prayer is finished. Eche gani, eku ni ẹ kú ìtọ́jú wa kàmóye. Sadadi, prayer finished? He said, Yes. How do I go from here? He said, Well, Ọlọ́run aṣọ ẹ o. <laughs> Ọlọ́run aṣọ kí ni aṣọ ẹ. Tó bá di alágbára tán, ìwọ yóò bọ́ àjàgà kúrò ní ọrùn rẹ̀. Then you should go and farm. Go and what? And farm. Ẹ wò báwo lèyàn ṣe lè ní abo adìyẹ hen adìyẹ fọ adìyẹ abo márùn-ún akọ méjì tó rà January tó dẹ̀ bójú tó tó ń kó ìrí àgbàdo fún tó torí ẹ̀rọ àgbàdo tó ń dara èso jẹ kò fún adìyẹ mélòó ló máa ní December àìsí fún àti dápàdé yé jẹ́ bó dẹ̀ jẹ́ pẹ́pẹ́ yẹ dẹ́ńtò òbálẹ̀ tó wà nílẹ̀ tó mú àpò cement tó rọ́yẹ̀pẹ̀ sí tó fiṣu sínú ẹ̀ tó jẹ́ seventeen tó ṣe sórí fẹ́ǹsì ilé ẹ̀ nígbà tó máa ma di after five months iṣu mélòó ló máa wà seventeen big one but aláàṣe anytime we have rain in Nigeria people run to the house of the prostitute tọ́jú ọba ti kóra jọ́sà àwọn olówó nàìjíríà ti forí lé ilé aṣẹ́wó wọ́n fẹ́ lọ gbádùn bíbóbìnrin sùn pẹ̀lú òjò yẹn time ìmìyàn ní bí bá sùn máa wọ̀ wọ́n lára wọ́n aṣọ owó mẹ́fà méje mẹ́jọ wọ́n máa mí hẹ bí àparò <laughs> ó ní bí àparò ṣe ń ṣe àbá sórí ẹyin tí kò yé hallelujah hallelujah nílùú míì àwọn aládùúgbò yẹn wọ́n ti gbẹ́ ìsàbúrà ńlá sínú oko wá china gbogbo mi sínú ẹ̀ tí wọ́n ti cement ọ̀nà fi ń gbin atagbín gbogbo ẹ̀ tí wọ́n máa jẹ wọ́n tún sin ewúrẹ́ wọ́n sin àgbò wọ́n kọ́ ṣe oko ẹ̀fọ́ nígbà táwọn máàlà ti rí i pé ẹ̀ ẹ̀ tajútajú ti gé yín lọ́wọ́ dànù. No ọwọ́ pati lẹ́ni wọ́n wá ra tírélà wọ́n gba owó lọ́wọ́ ìjọba wọ́n kó wá báyìí bẹ́ẹ̀ tí ẹni kan gbá tàwa bá yàrá sí wọ́n gbé wá ẹ kú ìṣe kú ṣe ẹ ṣeun ẹ̀yin lẹ́ máa jìyà ẹ̀ tọmọtọmọ ẹ máa tún ju oògùn níwájú lẹ́yìn láìpẹ́ yìí tí àwọn Boko Haram bá ń lọ wọ́n sì máa gún àwọn atayẹ̀ lábẹ́rẹ́ pẹ̀lú kẹ́míkà tí kò yín bá ti bẹ̀rẹ̀ sí ń wú àwọn àìsàn tí ò ṣe ẹbí yín rí ní stop òun ṣì máa pa bàbá àti ìyá yín dànù ṣùgbọ́n ẹlẹ́fẹ́ yọ̀lẹ́ àlàáfíà want you to look at the book of second, uh, second king second king four verse twenty to twenty-six can somebody read nígbà tó wọ̀ wọ́n lókèrè tó sáré bọ̀ ó ní sí àlàáfíà ó ní àlàáfíà kọ́ ọmọ ọ̀gá mi ṣe kí ni ó ti kú àbẹ́ lọ́mọ kó kàn súnlé kó máa lọ́ǹtì ẹni ìwọ lóhùn lo Jésù fún wa. mo fẹ́ rẹ́yàn jẹ mo fẹ́ rẹ́yàn jẹ mo fẹ́ rẹ́yàn jẹ mo fẹ́ rẹ́yàn jẹ títí dàrú yìí wọn ò ní fátìrì o wọn ò ní fátìrì wọn ò níbi tó ti ṣiṣẹ́ o ó ní ọ̀pọ̀lọpọ̀ dàrẹ́tọ̀ ló wà tí kò lọ́fíìsì tí kò níbi iṣẹ́ tó bá rí wọn lẹ́yìn Mercedes wàá ṣàtàparí pálábá àwọn làṣà wọn máa dánjú o kò sí kankan dírẹ́nà ọdẹ́lù wa bó ṣe rí nìyẹn o ẹjọ́ báwo làlàáfíà ṣe fẹ́ wà báwo lọ́jọ́ olùdé ṣe fẹ́ wà tóyìnbó ní two times in a year a white man with go holiday on vacation. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọba Tinubu ó fáwọn èèyàn ní ìsinmi díẹ̀ ẹni tí ò bá lówó tó jọjú sí kò lè lọ sí ìyànà pàjá wọn máa ṣeré lérí àdó wọn wọn wá nǹkan rà lérí àdó wọn wọn sì mí lórí gbogbo tó fẹ́ fi wọ mọ́tò lọ yẹn ó ti tó nǹkan tó máa fi jẹun tó ní jẹ lálẹ́ so onírin bọ̀ onírin bọ̀ súwe sọ pé ìrìn bọ̀ súwe wà tí Adéwálé kọ bọ̀ súwe ó gbọ́pọ̀ rẹ̀ dé lákùrẹ́ ó fẹ́ lọ wò bóyá ó máa rí ní ẹ̀já lọ́wọ́ ẹ̀ nígbà tó bá yáwó tó dọ́ àwọn òṣìṣẹ́ ló ti lọ lánàá sọ pé ó ti dára àkúrẹ́ nìyẹn ó ti dára àkúrẹ́ ibẹ̀ ló máa gbé àlàáfíà ti tọ́ àwọn alájẹ́kọ̀ọ́ àwọn náà ló tọ́ nítorí àìfẹ́ fọwọ́ ṣe àtàlú fún ìbò gbogbo ilẹ̀ ìyànàpájà gbogbo ṣọ́bọ̀nà ìyànàpájà wọ́n ti ta fún ìbò wọ́n ti lọ fọwọ́ yí ẹ̀yìn bàbá padà wọ́n ti lọ fọwọ́ ṣe wẹ́ẹ̀dì màálù ṣá pàtí ṣá wọ́n sọ̀rọ̀ àwọn dábẹ́ òkúta wọ́n fún mẹ́fà wọ́n fi iyẹ̀pẹ̀ tó fi ṣe gíláàsì wọ́n fi ṣaṣọ fáwọn ará Abẹ́òkúta ní 1990 tábẹ́òkúta bá ń lọ wá ti dá àmọ́ àmọ́ àkọ́nà wàrà wàrà wàrà wàrà wàrà up nepa ṣẹ́rí hallelujah hallelujah hallelujah hallelujah ẹ̀rí mi ta bára wa dé ṣẹ́rí mi ta bára àti ah, ah, súnmọ́ bòjì níbo la súnmọ́ ń sìn àti súnmọ́ bòjì anytime ni àti wà lẹ́gbẹ̀ẹ́ bòjì bòtẹ́yìn náà ń kọrin tẹ́lẹ̀ àti gbé lọ sí bòjì àti gbé lọ sí bòjì àwọn ọ̀tá tó ṣe tó nà wá lẹ́nu àti gbé lọ ebi máa tì í dé bòjì bí tọ̀rọ̀ ń lọ yìí ebi ebi ah. ebi ọwọ́ tí ebi gbà yìí. <laughs> ẹ lè dáṣu rà ẹ lè dọ́gẹ̀dẹ̀ rà ẹ lè dákọ̀ ráìsì rà ẹ lè dákọ̀ ẹ̀wà rà ẹ mọ̀ pé ó yẹ kéèyàn fọwọ́ ṣiṣẹ́ <laughs> hallelujah hallelujah when you look at it our peace is expired because we don't know how to keep it because he said. This is what he said in the book of uh, John. John 14, 24, 25, 26. Then John 14, 1 to 5. Then John 15, from verse 10, from verse uh, 14, 15, 16, 17, 18. Then Luke 17, 1 to 8. Kágbọ́lá làbíà láàárọ̀, ayé ti gbóná. Ayé yìí ti wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan tata mi kiri fún ti ju ẹlẹ́sẹ̀ yàrá wọn kọ pẹ̀lú. Àti ìpọ́jú ti sùnmọ́ ayé. Hallelujah ṣé wọ́n ṣẹ̀ kọrin yìí ni ṣé tọ́ṣọ ògbọ́n kó tó fẹ́ yàwó márùn-ún ni ṣé mo bí iná ògbọ́n kó tó máa tàbí lóró òfo káwọn fún àwọn èèyàn káàkiri ó fi ṣe business ó ń tàbí òróró ṣe business bóyá òróró ẹ̀pà bóyá òróró gàrí bóyá òróró ó ṣàn ṣe káàkiri ó ṣàn ta kiri àwọn èèyàn gbórí dúró ìgbà mi ṣe lóye kán dọ̀jì mo bí iná kó fọwọ́ kàn kàn náà kán gbé wúrẹ́ síwájú ẹ̀ kó tàbí òróró sí kò kúkú rí hallelujah àwọn olóríire kẹ wá ń tẹ̀lé káàkiri wọ́n fi ń gbowó ó máa tó nítorí pé oníta bá sọ fún aláṣejù kò ní gbọ́ kìràkìtà wọn máa tán bẹ̀rù aláṣejù wọn máa bómi lọ wọ́n máa bómi lọ láìpẹ́ ǹsẹ̀ wọ́n máa bómi lọ hallelujah hallelujah àmì òróró tẹta fún ọ ní ọdún kẹta kọfíṣẹ́ kan lọ ti láti àwọn fi ṣe kankan tọdún yìí wọn fi ṣe kankan tọdún tó bọ̀ kankan wọn lè fi ṣe kankan. ẹ wá gbóyè láwọn tètè tó fẹ́ pa lọ́wọ́ wọn á tètè kú àláfíà ti tán o a ti jẹ àláfíà tán o a ti lo àláfíà tán o ìnira ló kù a ti ṣe kí ni a ti lo àláfíà tán o. We, can, we don't want to work with our hand again. First Thessalonians five, from verse seven, He said everything. Then when you look at 4 Corinthians 2, 10, 11, 12, then 4 Corinthians 3, then 2 Corinthians 12, verse 6, he said, even down that 12, only nígbà our a wà láàrin for what she said, we work with our hands. Ah, dẹ́rù ìjọ, we work with our hands.